نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله اللهم صل وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين معاشر المؤمنين السلام عليكم ورحمة الله وبركاته أكي ẹ̀wọ̀n ya wa إسلام kékeré islam lẹ́ngbàtí الله tá a sì jẹ́rìí ìjọkan ṣoṣo rẹ̀ bákan náà a jẹ́rìí pé òjíṣẹ́ ńlá Muhammad ẹrúsìn olúwa ní í ṣe lódodo òjíṣẹ́ rẹ̀ ni ẹrúsìn olúwa ìtẹ̀síwájú náà ni a sì wà lórí àwọn ìdájọ́ tó ní ṣe pẹ̀lú al-udhiyah iléyà sha'iratun 'azima èyí tó jẹ́ ọ̀kan nínú àwọn àmì ńláńlá nínú àmì ẹ̀sìn tá a fi dá mùsùlùmí mọ̀ tí mùsùlùmí máa ń gbádùnú pẹ̀lú ẹ̀ tí mùsùlùmí tí ara yá ọkàn yá bẹ́ẹ̀ ni yóò rántí pé ó yẹ kóun dúpẹ́ fọlọ́ látara orí yìí. oore ìdùnnú oore àjọ̀dún àbí olúwa kọ́mọ́sá jẹ́ kí a sọ ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé pẹ̀lú àlàáfíà pẹ̀lú ntí ó ṣe déédéé ọ̀nà olúwa allah nípa àwọn àkíyèsí tí a ń bá bọ̀ àti bá ọ̀rọ̀ débi ẹni tí ó pa ẹran gangan ẹni tí ó pa ẹran azabeji talẹni tí ó pa ẹran talẹni tó sì dáa jù kó pa ẹran ẹran pípa gẹ́gẹ́ bá a ṣe sọ gẹ́gẹ́ bó ṣe jẹ́ ìjọsìn ńláńlá bó ṣe tóbi tó bẹ́ẹ̀ náà ni ó jẹ́ ìbínú ọlọ́run tó tóbi bí èèyàn bá yìí palọ̀ náà míì tó bá yìí dárúkọ nǹkan míì tó bá fi súnmọ́ nǹkan míì yàtọ̀ sọ́dọ̀ ẹ̀bọ̀ lélẹ́yìí bí èèyàn bá pẹran sígi kínní kan àbọ̀ pẹran nítorí kínní kan àbí wọ́n dá wípé irú eléyìí bó ṣe parí ọ wà báyìí àbí kàn tiẹ̀ pa pẹ̀lú àwòrán ìpa ẹlẹ́bọ wọn ni ẹ̀fà lẹ́sẹ̀ ẹ̀yà ẹ̀yìn ẹ̀fẹ̀ ọ̀yẹ̀ bẹ́ẹ̀ ògbòrú eléyìí laysa mina al-islami fi shay ìlànà yìí ìlànà òfò ní kíyèsí ìlànà islam ẹtúnwó islam ẹwẹ́wà ẹ̀sìn látara pípa ẹran ó ti níbi tá a ṣe pa ó ti ní nǹkan tá a gé tá a fi mọ̀ pé àlàkọjá pa ẹran ètò wa jẹ́ olórí ẹ̀ òun náà ni zikirusinilahi alẹ́yìn ká make sure pa dárúkọ ọlọ́run ìdárúkọ ọlọ́run ọlọ́run bá ní wàlá takulu mimma lam yuzkarismullahi alẹ́yìn ẹ má bá wọn jẹ ògbó ẹran kẹran tán báyìí pa tí wọn bá dárúkọ ọlọ́run ọba ń bẹ ó túmọ̀ sí wípé ẹni tí ó pa ẹran ọ̀gbọ́dọ̀ mọ̀ pé eléyìí dandan ni dandan ni nínú àkíyèsí ọ̀dà kátó lọ bí òṣèré kẹlòmí ò ní kí gan tí wọn kàn ní yà láò yà láò yà láò yóò sì tọ̀bẹ̀ bọ́ ni àbí nítawí náà ni tó ṣe ńlá muhammadu wí orin ilẹ̀ fanabi ní sọ pé bisimilahi wàlláhu akbar tí yẹn bá ti wí gbólóhùn yìí ó ti pé tó sọ̀rọ̀ yẹn ṣùgbọ́n àwọn kan ní tún bẹ tí yẹn tún lè wí pàápàá jùlọ pẹ̀lú ẹran léyà bóyá kò ní eléyìí mo pa fúnra mi hádà á wàhán ahli bayti èmi àtàwọn ará ilé mi èyàn sì tún lè ṣe èyàn lè dà ní àwọn míì náà pọ̀ torí kó ṣe ọlọ́run ọba ọ̀pá ẹran ó ní ìyàtọ̀ mi àtàwọn ará ilé mi wàhán ummati nínú mùsùlùmí àtàwọn gbogbo àlùmọ̀ mi nínú mùsùlùmí ẹni tí ọba panu wọn láàrin ìgbóyà ká tó lọ ó ṣe ṣe kẹlòmíì wà ní ọ̀dà àwọn méje tí wọ́n dípò ńkọ́ ṣéyàn mọ̀ sọ pé ọ̀yá ọ̀ka ẹ̀kọ́ ẹ̀múlẹ̀kì wa àwọn méjèèjì kí ló kọ tiẹ̀ adáni wàán mufti wàán sébèjì makanu ee àbí kò níìdì àbí níìdì inṣàlá bóyá padà pàkíyèsí sílé yìí inṣàlá ọlọ́run ràn wá létí torí pé lẹ́yìn náà tàbá débi ẹ̀kọ́ bóòlù tiẹ̀ ká du ẹran èyàn ti mú ọbẹ̀ ọwọ́ ní ìwọ́ ka àwọn orúkọ àwọn méjèèjì kẹjọ dáwúra màlúù ọwọ́ tẹ màlúù lẹ́ báyìí ọwọ́ mọ́bẹ̀ dání ọwọ́ ń darúgbà dákun bá mú lísì yẹn a ah! màlúù sì ń wú ọ báyìí pẹ̀lú ọbẹ̀ tó sì ní ẹ̀kọ́ tó yẹ ká fi bá àwọn nǹkan yìí lò ẹ̀yà rúṣin ọlọ́run àwọn nǹkan yìí kìí sì nǹkan eré nínú Islam tí yẹn bá ti torí pé ẹran yẹn ti dẹ́ran jọ́sìn òun ló fà àwọn olùmọ̀ ní bọ́ọ̀bá ti so ẹran mọ́lẹ̀ báyìí ọ̀dà nísìnyí yẹn mẹ́wàá nínú ilé tí ń sìn ọ̀bọ̀lógún àbọ́lọ́gbọ́n àbúkò jẹ̀ni ju mẹ́rin náà lọ ni wọ́n fẹ̀mí balẹ̀ pé ọ̀ ọlọ́mọdé aláwọ̀ ibi kí n mú kan ni nínú ẹran mẹ́rin wọ́n ṣàfihàn pàléyà irú ẹni bẹ́ẹ̀ ìdájọ́ rẹ̀ yàtọ̀ sí ẹni tó ti sọ pé ẹran eléyìí la fi pàléyà lọ́dún yìí ẹran eléyìí torí pé téèyàn bá ti tọ́ka sí ẹran pé inṣàlá àgbò yìí àbẹ́wúrẹ́ yìí fàáyánì ó ti pinpoint ìpele ìlàsùpàléyà ìdájọ́ tó rọ̀ mọ́ ẹran tó ti tó ti ṣe tààyínú rẹ̀ yẹn tó ti identify yẹn ó ti yàtọ̀ sáwọn yòókù bí ó ṣe bá a lò kódà ó yẹ kó mọ́lẹ̀ ẹran léyà lélẹ́yìí tóbi jẹ́ pé tẹ́ ẹ bá rí ẹni tó fẹ́ ra ẹran níjọ́ tó ti dọ́jà ló ti lẹ́mìí pé ó fẹ́ lọ ra ẹran kí ni ẹran léya taqarruban ila Allah ó ti ẹ̀mí ẹ̀sìn ti wà ń bẹ́ẹ̀ ìwọ ẹran léya hurmatuhu àwọn ẹran léya táwọn yẹn ó ní àwọn ìwọ tó ṣe pé ó lè má ti fáwọn ẹran míì torí pé tíyẹn bá ti sọ pé ẹran eléyìí ẹran eléyà ni èèyàn gbọ́dọ̀ pa fún nǹkan mi mọ́ o èèyàn ti rìn ẹran láti bí oṣù méjì ó ti wá ní ìṣàlọ ẹran eléyà lára yìí ọba a àlejò lọ́nà tó ń bá wa yìí ẹ̀ka kásàtì ẹ̀kọ́ bí abùkátà àlejò náà àlejò ńláńlá rè ẹ̀kọ́ lọ́ọ̀ náà kò tó bẹ́ẹ̀ torúkọ ti yàn pé eléyìí òun lè ràn tó bá fẹ́ pẹran fàlejò kọ́ lọ wá sẹ́ńdì ní kó fi pẹran fún àlejò lọ́tọ̀ tó bá yìí yàn láàrin àwọn yòókù ó fi jẹ́ pé ẹran léyà ó ní ṣọ́rọ́mà ó ní ìwọ̀ lọ́tọ̀ ẹran ìjọsìn ní bó ṣe wà yẹn tí yàn fi súnmọ́ lọ́wọ́ bẹ́ẹ̀ ni ìyẹn gbọ́dọ̀ wá bá a lò pẹ̀lú àánú ìyẹn gbọ́dọ̀ bá a lò pẹ̀lú àánú gbogbo ẹran náà ni kí yẹn pa o ṣùgbọ́n ẹran léyà ó tún ní àwọn ẹ̀kọ́ kan gbogbo ẹran ni o àmọ́ òun èèyàn tún gbọ́dọ̀ ara tiẹ̀ ni pé tó bá yẹ ló fi jẹ́ pé òròpé ní láti àná ni ọ̀kan náà bàbá wa béèrè béèrè kan wípé wọ́n ti rẹran léyà fún ọ̀kan náà màmá wa kan àbí wọ́n wá ṣaláìsí tẹ́ran àwọn èèyàn lè sọ pé ìyákù ti sáláìsí ẹ̀yà ẹ lọ tà kẹpin mógún tó ṣe ṣe bẹ́ẹ̀ torí pé ìyá ń bẹ níbi bóyá oṣù kan bóyá oṣù kínní kan gbàtàsíkò tó kò ju bí ọ̀sẹ̀ kan ọ̀sọ́dún ìyá bá sáláìsí tí wọ́n wọ́n ti yan aná pé ẹran yìí ẹran léyà ni kò ní bá nǹkan mi lọ o léyà náà ni ó bá lọ. ládàá yóò sì máa báyà inṣàlláhu ta'ala ẹ̀sán ó ṣe ṣe ká yà sí àdúgbò yìí náà ǹjẹ́ èèyàn lè máa pa àti yà síbẹ̀ àti pàkíyèsí òkú tó ti kú ká mọ wàhálà pẹ̀rẹ̀ fún ẹni pélé ìdí yàtọ̀ wọ́n ti rà á láláyè àbí wọ́n rà fún wọn láláyè yàtọ̀ àti wọ́n ti rẹran lé àwọn pẹ̀lú àníyàn yìí irú eléyìí bò ní èèyàn lè fi ṣe nǹkan nínú ẹ̀kọ́ tó tún ní ṣe pẹ̀lú ẹran iléyà òun náà ní kí èèyàn má ṣe báṣubàṣu èèyàn dè mọ́lẹ̀ ẹ̀kọ́ bá lò pẹ̀lú ẹ̀kọ́ bẹ́ẹ̀ ni níjọ́ tí èèyàn bá fẹ́ du ẹran kí èèyàn má ṣe báṣubàṣu ẹnìkan bẹ ọ fẹ́ pa ewúrẹ́ láyé Umar ẹ wọ́n bá ti máa fa ewúrẹ́ yẹn kí èèyàn fa lẹ́sẹ̀ tí ó wọ látẹ̀sẹ̀ yìí tí ń wọ láti fẹ́ dùn Umar wa imun subhanallah kudha ila al-maut qawdan jamila lóòótọ́ ọlọ́pàá ni ṣùgbọ́n lídìí ẹ̀ lọ síbi ikú rẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ fìlàkà ìṣe ẹran líyẹ̀ ẹran jọ̀sìn eléyìí ìyẹn kan wọ níwọ̀kuwọ̀ bẹ́ẹ̀ ni gbogbo àwọn ẹ̀kọ́ mi bò là á wò kíní ìlẹ́kọ̀ọ́ kó jẹ́ pé left side èèyàn fi lélẹ̀ èèyàn dájú ẹ̀ sí kíbla ẹni tí ó pa náà dárúkọ dájú kọ kébla kó sì máa máa pọ́n ọ̀bẹ lójú ẹ̀ kárakára àwọn ẹran wọn ń wò bọ̀ wáyé pé sọ́run àwọn náà ti kọjá sẹ́rí gbogbo nǹkan yẹn kéèyàn bẹ̀rù torí pé ó ní nǹkan ṣe pẹ̀lú ìbáwọn lò pẹ̀lú àánú gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tó ṣe ńlá Muhammad tó kọ́ wa aleyhi salatu wa salam kí ni wàá fà wọ́n kí ni sì máa pa wọ́n lójú ara wọn kí ni àdé wọn dùbúlẹ̀ kọ́ dájú kọ́ kébìlà kó ti pọ́n ọ̀bẹ yẹn ọ̀rẹ́dì kó fìyẹn sọ́wọ́ ọ̀tún kó má jẹ orí kó sì rà torí pé yẹn ní ó rọ ẹni tó fẹ́ kú lọ́rùn ẹni tó fẹ́ ẹran tẹ́ fẹ́ pààyè ẹ̀rọ àdẹ̀gbẹ́ gbogbo ẹ̀kọ́ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbàlagbà ni wọ́n mánítọ̀ nínú tàtún pàkíyèsí sí níwọ̀nba òun náà ni ọ̀dà kọjá pẹ́ni tó lẹ́ran òun náà ni kó kó pa á àmọ́ tó bá ṣe pé tọ̀ ẹlòmíì ò àwọn ò pa ẹlòmíì ò ní ọ̀ ẹran family ní family house láti pẹ́ ẹnìkan ìjọ pé dandan ní kí claim no claimer ògbó ògbó ẹ ṣe ní kò ṣe nǹkan kan ọkàn da kọjá pé ó da náà ni ẹlòmíì ti dé làgbà bàbá mi àgbàlagbà ni ọ̀rẹ́ ọwọ́ ẹlòmíì ọmọ gbọ̀n báyìí tó wá gbọ̀n kàn mú irú yẹ gbọ́dọ̀ du ẹran o torí tí máa ń gbà pípípípí yóò du ẹran dùkúdù definitely ẹni tí ó dù tá a bá ti rẹ́ni tí ó dù dáadáa ká gbé ọ̀bẹ fún un kó sì lẹ́kọ̀ọ́ kọ́ máa ń tà ń wí kí yẹn ti fi kẹ́ fẹ́ràn lára balẹ̀ kó jẹ́ kẹjọ já nígbà tí yẹn bá ti dù tán wọn kàn yìí bí bá bá dábàá ọlọ́wọ́n ọba lò pẹ̀lú àánú ọlọ́wọ́n ọba yẹn lò pẹ̀lú àánú kì í kéré o kì í kéré o gbogbo àwọn dábàá táwọn òyìn àwọn akọ́la ni wọ́n ọlọ́run sẹ́ wọn rọ̀ ni o àbẹ̀ olúwa kó wọ́n ṣàfún wa lágbọ̀ọ́yé ẹ̀sìn kó sì jọ rọrùn fún wa láti practice ẹ̀ inshallah ta'ala èyí tí bàbá tún rántí pàápàá jùlọ ẹ̀ káàsì mẹ́rin bá òní ní al-yawm kam ọjọ́ kẹfà àbí nínú oṣù Dhul-Hijjah àti níbi ọjọ́ méjì so ẹ ká sọ̀rọ̀ nípa ahkam al-Eid díẹ̀ níwọ̀n bá báàbù àwọn nabúdá nabúdá tó ní ahkam al-Eid àwọn ẹ̀kọ́ náà tó yẹ ká ní pẹ̀lú Eid pápá jùlọ àsìkò wo lápẹ̀rẹ̀ yìí ẹwà àwùjọ wa lónìí ìdí ti pọ̀ kọ́dà ìdí pọ̀ jùjú mọ̀ lọ kéréje kéréje kéréje àwọn náà tún kí yí dì àwọn lè kéréje kéréje àwọn lè yí náà tún kí yí dì kéréje kéréje kéréje àwọn náà yí dì ti pọ̀ tọ̀ kéèsì ọ̀tọ̀ lélẹ́yìí o ọ̀dà ẹni tó wá kí yí dì níbi kan àwọn ti kí sọlátọ̀lá ìdì tán ó sì fẹ́ẹ́ tètè pẹ́ẹ́rẹ́ wọ́n ní wọ́n èyí ti pẹ́ẹ́rẹ́ ní central aid central aid bóò ni ó ṣe unit àti gbogbo ìdí tí wọ́n máa ní ẹni sòrò rédíò wọn gé sétí báyìí wọ́n ń retí kán gbèrún ló ní ìdí káwọn náà tó gbèrún ló kí ẹ wá dá kí ni ìdí tẹ́ wá ń àti gbogbo irú àwọn ààyè àtàwọn oríṣiríṣi àìní ìdìbàt ìdìbàwá bíi ti ṣẹ́ráyà àìdúnnímọ̀ ìlànà ṣẹ̀ríà gbogbo àwọn kan ìgbà ọ̀gán là á pè ẹran tí ẹran yẹn òfin ní jẹ́ ẹran lásán tí ó fi jẹ́ jọ̀sìn ó tiẹ̀ ti kọ́kọ́ dájú náà ipe yìí ò lè pẹran kóòrùn tó yọ ẹ̀wọ̀n ni láti wà láwọn ti pa tiwa ẹran ni wọ́n kọ́ sá gbọ́dọ̀ jẹ́ ń bẹ́ẹ̀ ká tó lọ yídì àti pé ẹran tí mi fẹ́ pa ẹran ńláńlá ni máa nínú ìmọ̀gọ́dẹ̀ yìí dì níkà dààmú àwọn ìyá yìí ni wọ́n ṣe wàhálà dálẹ̀ káyọ̀dé bẹ̀rẹ̀ sí gbé mi kaná ní kí ni ẹran lè yakọ̀ yìí o torí pé ó lásìkò ìyàtọ̀ wa ń bẹ báwọn olùmọ̀ṣẹ̀ṣe yàtọ̀ pẹ́ láàrin àwọn aráàlú àtàrà oko ará oko mi ìbóyàwó èké oko mi lè jìnnà dájí ọ wa bára ẹ̀ bẹ́ẹ̀ abóhùn nìkan ló tẹ ẹ̀rí rẹ̀ àdúgbò òun àti fámìlì rẹ̀ wẹ̀ kò kò lẹ̀ mọ bí ó ṣe kí ibì gan àbíyàn tẹ wàá rí àjò ìgbà wo ni yóò pẹ̀rẹ̀ tiẹ̀ kò níbì kan tó ti fẹ́ kí ẹ̀ yìí ìgbà wo ni ó dìlé rẹ̀ dà pẹ̀lú yọ̀ǹda Allah ó ṣe ṣe kí ọ̀rọ̀ jẹyọ níbi abẹ́lé yìí naktafi bi hadha al-qadr ونسأل الله جل وعز الفقه في الدين وأن يبلغنا هذا اليوم المبارك وأن يعيد علينا أعواما عديدة وأزمنة مديدة على الحق والثبات والدين وأن يلطف بنا يا رب العالمين اللهم إنا نسألك هداك واجعل عملنا في رضاك اللهم حقق إيماننا وارفع درجاتنا وثبت قدامنا